wahala o wahala wahala wahala my correct people, come and hear come and see o some women supporters sef are already backing out they are backing out from this madness wey be say they say them dey do say na supporting women because now they are beginning to use their brain so they don dey ask now is there something that is going on that you people host know that we followers don know To declare, tí gbogbo go tó ń ṣẹlẹ̀ yìí ṣe ewo watch this video and see say Wumi Wumi no get where to hide all these ones wey dem dey say eh dem want to cancel this dem want to finish that she has no where to hide guys like and subscribe watch this video carefully this one na from Wumi dem people herself and see how dem themselves dey ask themselves questions. rí ìjà wọn ká bá ṣe máa parí ẹ̀ because ibi tó máa já sí wunmi herself we no like it kìnnìkan ah, múlẹ̀ jọ ṣé kankan ṣẹlẹ̀ tèmi ò mọ̀ and there was a time tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lórí platform mo sọ nǹkan kan mo ní if there is anything tó bá ń ṣẹlẹ̀ ní family àwọn Wùnmí àbẹ́ni tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí tẹ̀yìn tẹ jẹ́ host mọ̀ táwa tá jẹjẹ fọ́lọ́wà yín ò mọ̀ tẹ̀dẹ̀ keep quiet tẹ̀ ń jẹ́ ká máa fún lára wa lé lórí ó dà pé best ni pé ká panu mọ́ títí sátẹ́mì bá rántí èmi máa panu mọ́ because I can't be fooling myself kẹ́yìn tẹ jẹ́ leader wa kẹ́ mọ̀ nǹkan kí táwa ò mọ̀ tẹkọ̀ ọ̀rá panumọ́ tẹ fọwọ́ lẹ́rán tẹ̀ ń jẹ́ káwa máa ká máa fù lára wa kiri so ó wá ní máa sọ fún lọ́jọ́ yẹn again pé i will still know my place as a as a supporter tí wọn bá lè lọ parí ìjà àwọn mi ò ní dá sí pé kò sí ètò kan tèmi i don't know Karimo mi mi ò rírí mo kàn love ni so ó tún wáyà àtún conversation yẹn lọ ó tún di ọ̀rọ̀ kọ́ ṣe díẹ̀ ni wọ́n ṣe díẹ̀ ó tún dé lọ́jọ́ yẹn náà gbé kọ́ ni kó lọ ṣe kó ṣe fúnra ẹ̀ mo ní kí ló tó máa lọ ṣe fúnra ẹ̀ wípé me i don't support that usher create one team meeting tosha sọ a lot of things in níbẹ̀ débi pé Pinky to ń sọ̀rọ̀ yìí Pinky instigate fight bí káwa náà lọ ṣe bí àwọn bàbá Mohbad Pinky ìjẹburú wọ̀wà ìran ẹ ṣèwé ẹ kó bá ṣì fọ láì ṣì kìíní èso lẹ́m dùn mí ìdí tí mo ń sọ̀rọ̀ máa sọ̀rọ̀ fún yín jẹ̀bù ṣé ń ṣe bí ọmọ olórogún ṣé ń ṣe rẹ ṣé ń ṣe ìjẹ̀bú sí ibi ibi ibi wọn bá ti ń dá nǹkan rú ìjẹ̀bú sí ń bẹ̀. ẹ̀yin fúnra yín tẹ̀ ń sọ̀rọ̀ yìí ṣe ẹ̀fẹ̀ nísìn ní gbogbo ọ̀rọ̀ tẹ̀ sọ ń bẹ̀ yẹn ẹ̀fẹ̀ yìí instigate sister Temi àti Mercy again ẹ ti gbàgbọ́jọ́ tẹ̀ sunkún wá sórí sọ́dọ̀ Sanzi tẹ́ni Mercy sọ̀rọ̀ sí ta bẹ̀rẹ̀ sí ń bẹ̀ yín ká bẹ̀rẹ̀ sí ń bẹ̀ yín pé kẹ má kẹ ní sùúrù kẹ má kẹ má kẹ má fi bínú ẹlẹ́ni dọ́dọ̀ ẹ̀mẹ̀ ní ṣe gbogbo ẹ̀ àti torí ẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Mercy láìda why so kíyẹn ti èyí yẹn lọ so bí Maisitu ṣe pè mí lọ́jọ́ kan yẹn mo wà lọ́dọ̀ ọ̀rẹ́ mi tó ní ẹ wípé Wùnmí ọmọkọ́mọ ó ṣàṣọ like she mess that lady like so much mo wá ní Maisi ní sùúrù mo lè ti fìgbà kan yí ọmọ yìí fún mi rí náà ẹ ti fìgbà kan ní ọmọ dáadáa lọmọ yìí náà kí ni ọmọ yìí ṣe fún yín ẹ má bínú mo ń rìn ní so ó ń jẹ́ kí voice mi break mo ní kí lọmọ yìí ó fẹ́ post account mama Mohbad kìnnìkan kìnnìkan pé later ó dà pé ó pull ẹ̀ down kíjì center tó pull account yẹn down ẹ̀yin èmi àti yín ti sọ̀rọ̀ tẹ́ nípa pé ṣé mi ò sọ fún ẹ Wùnmí àti kìnnì ah, mo ní no no no no no kò yẹ kó rí bẹ́ẹ̀ bàtí jí center wá pull account yẹn down mo ní ẹ̀ wọ́n ti pull ẹ̀ down ó dà pé ọmọ yẹn ti go against ẹ̀ ó dẹ̀ tàn síbẹ̀ gbà tó wá di pé Kàrímọ́ ń ṣe ètò ń ṣe yìí tó ń throw shade ẹjọ́ tá ẹlòmíì wo ni Kàrímọ́ tún bá ń jà lẹ́yìn yìí Wùmí àti Jòsí tá a mọ̀ gbà tó dẹ̀ ń throw shade lórí page ẹ̀ tí shade yẹn ò dàbí ti Jòsí everybody assume pé Wùmí ló ń bá wí gbogbo wa la ní one or two things láti sọ ń pa ẹ̀ ìwọ wá wá sórí group chat yẹn o wá sọ o wá ka gbogbo nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ o wá pè mí lórí phone. o wá ń sọ fún mi wípé nítorí pé ìwọ rí èmi bí èèyàn wípé bẹ́ẹ̀mi ṣe ń ṣe tẹ́mi máa ma ṣe gentle gentle ìwọ rò pé mi ní ọpọlọ ni ìwọ ò mọ̀ pé mi ò lọ́pọlọ gbogbo nǹkan tẹ̀mí kọ síbẹ̀ yẹn against Kàrímọ́ mistake ìgbà ló bẹ̀rẹ̀ sí support Kàrímọ́ against Wùnmí like she tried buying me into their life ó fẹ́ gbà tí wọ́n ti gbogbo wọn mi ìmọ̀kọ́ tó ṣẹlẹ̀ láàrin wọn àti sista tẹ́mi mi ìtẹ̀yọ̀mọ̀ pé sista tẹ́mi drop ẹ̀ torí pé wọ́n drop ẹ̀ lórí platform ó wá fi wá máa recruit àwọn èèyàn tó mọ̀ ẹ́ pé tó ń feel pé bóyá àwọn ẹni yẹn wọn ò ní agbára because nǹkan tó feel nípa mi nìyẹn ó feel pé èhùn ehm, bí mo ṣe máa ń rọra ń ṣe tí mo máa ń sọ ẹ ní sùúrù ẹ ní sùúrù ó rò pé mi ò lọ mi ò gbọ́n ó ní bẹ́ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ máa ṣe nú ẹ nú ẹ ẹ wò kọ́ tẹ̀yìn lọ kọ síbẹ̀ yẹn mo ní ẹ̀jọ́ kí nìkan tí mo sọ against the carry Karimot wípé ó drag àbúrò ẹ̀ wípé ṣó yẹ kó drag àbúrò ẹ̀ wípé story tí Bukky Jesse gbé mo fi pé òun ló tà because èmi ò mọ anybody tó tún súnmọ́ Bukky Jesse ní ọ̀dọ̀ wọn kó tó di pé Karimot bẹ̀rẹ̀ sí wá ń dìbọ̀ pé tí Karimot bá máa ṣe bẹ́ẹ̀ sí àwọn tó wà lórí group yẹn lè tó gbọ́ voice note mi wọ́n lè testify pé kí Karimot kó ṣe disclaimer lórí page ẹ̀ pé òun ò mọ anything nípa ẹ̀ because she brought all this upon herself o dẹ o wa ti torí ẹ pè mí o wá ń sọ fẹmi pé Wùmí tèmi ń gbèjà yìí tèmi bá ń gbọ́ àwọn nǹkan tí Wùmí ń ṣe fún ìyá Mo ẹ ti kí nìyẹn bà mí lẹ́rù ẹ̀yìn èèyàn mi láwọn nǹkan tí mistake yi to fẹnu ara ẹ̀ so. wọ́n á ní hà wọ́n á pe sista tèmi pé and dream before that time àwọn mama sita liars don't lie wọ́n ń throw shade pé àwọn kan wọ́n ń sọ nínú gúrùpù wọn wípé wọ́n ti adopt Wùmí kinní kan ẹ̀yin ẹ̀yin ẹ̀yin adopted sister kinní kan kinní kan ìgbà kan mo á pe sister tèmi pé kọ́ lọ group yẹn pé wọ́n ti ń gbé nǹkan táwọn èèyàn sọ group yẹn wọ́n ti ń gbé jáde fún yẹn people are hungry wípé Karimo ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn àwa tá a jẹ́ family yín gan ó láwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé tá a bá rí àkè máa ń sọ̀rọ̀ ń pa ẹ̀ táwọn èèyàn pé kí ní ilé kó wà lábàá wọn lọ́mọ wípé wáì tó wá jẹ́ pé ẹ̀gbọ́n ẹ̀ ló wá ń ta ọmọ yẹn síta àṣebẹ́ àwa sọ̀rọ̀ yẹn lórí kíní ìwọ ẹ̀yin wa ló ń gbé ẹ wá gbọ́rọ̀ yẹn lọ gbé fáwọn tí wọn ò sí ń bẹ̀ àwọn tí wọn ò dẹ̀ mọ genesis ọ̀rọ̀ yẹn lórí group ó wá ń di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń throw shade mo ní mo pe sister tèmi mo sister best nípa dissolve group and I removed myself from the group because from onset mi ò fẹ́ join mi ò tó mi ò ní interest ibi tí obìnrin bá ti pọ̀ àbòsí máa pọ̀ mo dẹ̀ máa sọ tèmi ẹnìtì tó bá ti tó bá ti kọjá pé mò ń support justice for Mohbad mò ń support Wunmi àti Liam èmi ò ní bá wọn ṣe gbà dẹ̀ di tí mo sọ̀rọ̀ sísá tèmi ní ha chocho nǹkan tẹ́ ẹ sọ yìí pé kínní mo ní mi ì sọ anything gbà yẹn kò pẹ́ náà máa ṣe bá pè mí èmi ti gbọ́ nǹkan tẹ́yìn lọ sọ fún tèmi ò tèmi ti pè mí. no no chocho I entered the group and I said please I will be dissolving this group right now so I think that. èmi ti kúrò kẹ́tọ́ enter group mo ti kúrò mo ti kúrò mi ò pàtẹ èmi ti kúrò sómi ò mọ yẹn ó wá ní tẹ́mi ti pè mí tẹ́mi sọ báyìí báyìí mo á pè sísá tẹ́mi pé ẹjọ́ ṣe é pé máa ń sí wọ́n bá ní níwájú ọlọ́run àtẹ̀yàn ṣoṣo mi máa pè é e. kẹ́ imagine àwọn èèyàn ìbínú yẹn ni mo fi sọ̀rọ̀ pé máa ń sì sọ báyìí báyìí sísá tèmi ẹ jọ ṣé a good cause nípa Wùnmí because kọ́ tó sọ nípa Wùnmí ní agbára because mi ò lè máa support èèyàn kọ́lẹ́ nìyẹn ń ṣe báyìí my sister débi rí pé òun rán àwọn èèyàn láti US lọ sí Èkó kọ́ lọ make findings fóun gbà tí mo bí pé báwo ni credibility information yìí mo dẹ̀ sọ ọkọ tí mo máa sọ mo dẹ̀ sọ fún sista tèmi pé ọjọ́ tẹ bá máa pè máa sí ọjọ́ tẹ bá máa pè máa sí I want to be there because bẹ́ẹ̀ ṣe ń wò mí ọ̀rọ̀ wọn ni wọ́n pé I hate it I want to be there so that aṣọ lójú mi àdéjọ fà á ó dẹ̀ dọjọ́ kejì wọ́n pè mí she started denying kinní kan ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀hún wà ń bí iṣẹ́ ó ṣàǹṣe oríṣiríṣi mo ní ìwọ níbi bíi lónìí a máa jọ ọ̀nà tán bí owó ni wípé ó tún wá lọ sórí tiktok ó lọ táàgì mi síbẹ̀ ó gbórin bàtúlẹ̀ àlàkẹ́ sí alábòsí mo dẹ̀ fún jẹ́ńbẹ̀ torí bẹ́ẹ̀ ṣe ń wo mi bí mo yẹ jẹ́ńtù tó ìkọ́tẹ́mi kọ́ bílí pé gbogbo wa àlejò máa pariwo lórí lórí platform